وبارك على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وموالاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a fún ọlọ́run àtọrọ ìfẹ́ àti ìdí ọlọ́run mọ́ òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ní ìtẹ̀síwájú hadith eléyìí tí à ń gbé ẹ̀wò àwa ní báàbù sọ́bọ̀ ní hadith kẹrìnléní ogójì hadith yẹn náà ni a ti máa bẹ̀rẹ̀ lẹ́ni inṣáàlá وعن أنس رضي الله تعالى عنه قال كان ابن لأبي طلحة رضي الله عنه يشتخي فخرج أبو طلحة فقبض الصبي فلما رجع أبو طلحة قال ما فعل ابني قالت أم السليم وهي أم الصبي هو أسكن ما كان فقربت إليه العشاء فتعشى ثم أصاب منها فلما فرغ قالت وار الصبي فلما أصبح أبو طلحة أتى رسول الله صلى الله عليه وسلم فأخبره فقال أعرستم الليلة قال نعم قال اللهم بارك لوما فولدت غلاما فقال لي أبو طلحة احمله حتى تأتي به النبي صلى الله عليه وسلم وبعث معه بتمرات فقال أمعه شيء قال نعم تمرات فأخذ النبي رضي الله عنهم فمضغها ثم أخذها من فيه فجعلها في في صبي ثم حنكه وسماه عبد الله متفق عليه àdéhùn àfáwà anas ọmọ malik kọ́lọ́mọ̀ bá kí o bá yọnu sí wọ́n ni kánà ibn li abi talha radiyallahu anhu yashtaki ọ̀kan àdéhùn nọmba 44 wọ́n ni kánà ibn li abi talha radiyallahu anhu yashtaki ọmọ Abu Talha kan yẹ̀ṣtẹ́kì ayé mọ́rìdọ̀ ó sàárẹ̀ ó wá ń kérora ó ń kó ìrora látara àárẹ̀ tó ń ṣe fa Abu Talha Abu Talha ó jáde ní tiẹ̀ bóyá ó ní bùkátà kan tó fẹ́ lọ gbọ́n ta ìgbà tí Abu Talha jáde fàkúbìdọ̀ sọ̀bì ní kété tó ń jáde tán báyìí ẹni ọmọ náà bọ́ ọmọ náà jáde láyé falamma raja'a Abu Talha qala ìgbà tí Abu Talha tó yanjú tó fẹ́ yanjú tó padà délé ó bá ń bi ìyàwó rẹ̀ léèrè pé ma fa'ala ibni wọ ìyàwó mi bóò lọ̀rọ̀ ọmọ ìṣe yìí ọmọ tó rẹ̀ kí n tó jáde bóò ló ṣe bóò lára rẹ̀ ṣe rí mọ̀ fún alábìnrin bóò lọmọ ìṣe ṣe sí kí ni ṣe sí ẹ̀ kọ̀ǹdíṣàn wo ló wà báyìí kọ́lá tí Ummu Sulaym Ummu Sulaym wá ń dáhùn torí pé Ummu Sulaym yìí wàyíyá Ummu Sabi ó níyàwó ẹ̀ tí í ṣe ìyá ọmọ yìí umu sulaim onanko ni ìyá anas ọmọ malik orúkọ rẹ̀ gangan ni gùmẹ̀sọ gùmẹ̀sọ ìyàwó rẹ̀ wá dá lóhùn gbà tọkọ béèrè pé bó lọ̀rọ̀ ọmọ ṣe rí ó ní uwa askanu makan ọlọ́mọ ọmọ ti dákẹ́ rọ́rọ́ ó ti dákẹ́ dídákẹ́tọ̀ sọ̀hún ṣe é mọ̀ pé ìtumọ̀ méjì lónìí bọ́mọ bá ń pariwo ń sìn pé orí ń fọ́ mi orí ń fọ́ mi o tó sì ń pariwo ó ti dákẹ́ èèyàn gbọ́ yé wípé kò pariwo mọ́ abẹ́ẹ̀kọ́ ó ti dákẹ́ tí o bá yìí tún sọ pé ẹnìkan ti dákẹ́ ó tún túmọ̀ sí pé ó ṣe kí ni o ẹnìyẹn ti dá ẹ̀ láyé ní tó wá sọ fọ́mọ ọkọ rẹ̀ ni pé wúwo askanu mọ̀ọ́kà kódà fẹ́múfẹ́mú báyìí wọn ló ti dákẹ́ faqarrabat ilayhi al-asha ńdọ́kọ́ gbọ́yé ni wípé ara rẹ̀ ti balẹ̀ faqarrabat ilayhi al-asha fata'asha ọkọ bá gbé ìyàwó ọba sun al-asha al-asha oúnjẹ alẹ́ lọ́wọ́ ń pè ìṣá ìrún alẹ́ wọ́n bá ti gba fatia ó ti dóúnjẹ alẹ́. onífàkọ́rọ̀ bá ti ilé ilẹ̀ àṣà ó sì sun oúnjẹ alẹ́ mọ́ ọkọ rẹ̀ fọta àṣà ọkọ bá sì pinnu ọba jẹun alẹ́ ìyẹn lọkọ fi rò wípé dídákẹ́tọ́ lọ́mọ dákẹ́ kò lè jẹ́ pokú tókó tó pokú ni ó kóun rí ní ara ìyàwó kódà kò ní dámọ̀ràn àti gbóúnjẹ kan àwọn wọn ẹ̀rí leléyìí in tó ń pè ní àtàóríà nínú bàlágà o náà ni nǹkan méjì tó jọra wọn téèyàn bá ti sọ ìtumọ̀ tó jìnnà gbèyẹ́ gbà lérò kìí ṣe ìtumọ̀ tó ṣe kíni o tó súnmọ́ lápèjúwe sìn nínú ọ̀rọ̀ Yorùbá Yorùbá sọ wípé amúnibúni ẹran ìbíyẹ ìbí yẹn fẹ́ lójú ọ̀tún ẹran ẹ̀fọ́ lójú òsì gbà tó rí ẹran ìbí yẹn ti ń bọ̀ ni pé wo ẹran olójú fífọ́ yìí ìwo ẹran olójú fífọ́ yìí wo ẹran olójú fífọ́ yìí ṣé ẹran ló ń bá wí ni àbẹ́nitọ́ lẹ́ran gangan ẹran olójú fífọ́ ẹran ẹni tójú ẹ̀ fọ́ àbí ẹran tó yẹ pójú tiẹ̀ gangan fọ́ ṣé ẹ̀fọ́ ká àmì yìí tó gbà lérò ń bẹ̀ ẹran olójú fífọ́ ẹran olójú fífọ́ yìí ṣé ẹran tó yẹ pé olójú fífọ́ ló ní lomi ni abẹ́ran gángan ló gbà lérò aláyẹ̀ tí yé so ọ̀rọ̀ téèyàn ó sọ yóò ní túmọ̀ méjì àwa ní mọ èwo ló gbà lérò mẹ́ àpèjúwe mi náà tún wà fún nínú Yorùbá ìdánù àwọn àfáà wọ́n mú jáde ń bí wípé hadha yadullu ala jawazi tawriya fil ìgbàláyé ń bẹ èèyàn lè ṣe táóríyà náà téèyàn bá ń sọ̀rọ̀ tó bá ti jẹ́ lè mọ́síláhà pẹ̀lú àníyàn àti tó nǹkan ṣe tí kìí ṣe àníyàn àti parọ́ àbí àti bà nǹkan jẹ́ tó bá ní pé tó bá ní kó o sọ ọ̀rọ̀ yẹn gbọ́n o lè dá wàhálà lẹ̀ ṣùgbọ́n mo wá ní táóríyà tó bá ti mú wá ní táóríyà ìtumọ̀ méjì náà ló èyí tí ó lè dá wàhálà alẹ́ òun lọ gbà ṣùgbọ́n ìtumọ̀ táwọn èèyàn kọ̀ọ̀kan rò pé o gbà lérò òun lèyí tí ó kọ̀ọ̀kan súnmọ́ wọn. àwọn àpèjúwe bẹ́ẹ̀ wà tó kí ọlọ́run kó kó wa. àtọ́wòrìyá wọ́n lò nìkan tí Umu Sulaim tó lò ìdí yìí sọ pé ó lẹ́tọ̀ọ́ o náà ní pípa tán padà lọ fẹjọ́ sùn ànábì sọlá sálám ànábì ò sọ pé ntóbìnrin yẹn wíwùn ànábì ò sọ pé kò dáa tó bá yẹ pé irọ́ ni àbí nǹkan tí ò da ni ànábì ọba sọ pé ntóbìnrin yẹn sọ ọ̀rọ̀ burúkú lọ sọ ṣùgbọ́n bàtọ́ sọ fọ́kọ rẹ̀ pé ah ọmọ náà ti ó ti dá a lé ó ti dákẹ́ rọ́rọ́ pé ọmọ náà ó ti dákẹ́ fàkọ́rọ́bàtì ilé ilẹ̀ àṣà àfàtà àṣà ó bá gbé oúnjẹ alẹ́ ó gbé súnmọ́kọ rẹ̀ fàtà àṣà ọkọ sì jẹun alẹ́ thumma asọ́ọ̀bà minha kọ́dà kìí ṣe kó jẹun alẹ́ lásán asọ́ọ̀bà minha ọkọ sì bá láṣepọ̀ nínú àwọn kìnnáyà. asaba minha ay kinayatan an alijima hmm? asaba ha ọ̀rọ̀ lu ọkàn lu fẹ́ràn kí mùsíbà àjálù ni asaba minha ọ̀rọ̀ lu tábà lọ́rọ̀ lu báwọn ní ìsinsẹ́ mọ̀ kí táwóríyà nu ọdún kìnnáyà balaga so idan asọọba asaba ha. ọkọ bá ṣe kíni o ọba aláṣepọ̀ falama farọga nígbà tí wọ́n yanjú sáàni tí wọ́n parí ètò sáàni tó wáyé kọ́ọ̀lẹ̀t ìyàwó wa sọ wípé wàárù sọ bí ìyá ẹ̀yin ìyá ẹ̀dàkùn ẹ lọ dúró ìpẹ̀ bú ọmọ ìmọ́lẹ̀ wàárù asọ̀bíyà mọ́mọ́ náà wàárù mí náà táwíríyà wàrà kéèyàn dà nǹkan ni waara waaru aturab ala sobi òun wá ní waaru sobi ya ẹ lọ ọ̀rọ̀ ìpè bo ọmọ náà malẹ o lẹ́yìn ìgbà tí òun àtọkọ ti súnmọ́ra tán falamma asba abu tolha ìgbà tí abu tolha wá jí tó dára ọjọ́ kejì ata rasulallah sallallahu alayhi wa sallam fa akhbara ó nabi sallallahu alayhi wa sallam ah lóru àná nǹkan tó lágbára ṣẹlẹ̀ gbogbo tóbìnrin yìí dánwò fa akhbarahu ó bá sọ fún anabi sallallahu alayhi wa sallam faqal anabi wa ni acarostumul layla acarostumul layla kinayata an lijma anabi ni lian alcarus ma mana alcarus acarostumul ǹjẹ́ ẹ ṣe ń tọkọ láyà máa ṣe lálẹ́ àrọ́sítúmọ̀ lẹ́yìnlá ǹjẹ́ ẹ ṣe nǹkan tí lọ́kọ̀láyà máa ṣe lálẹ́ nígbà tó ń sọ gbọ́ ẹ kalẹ̀ báyìí ṣe lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹ padà ṣe ń tọkọláyà máa ṣe hadamana àrọ́sítúmọ̀ lẹ́yìnlá kọ́ọ̀lá naam àbùtọ́yà níbẹ̀ ni kọ́ọ̀lá anábì ni allahumma barik lahuma ọlọ́run bá ń fi àlùbáríkà sálàmù rẹ̀ àwọn méjèèjì àtọkọ àtìyàwó fawalatu gulaman arábìnrin yìí ni mo bá wá bí ọmọkùnrin kan lẹ́yìn ìgbà tí anabi ṣàdúrà yìí tán ká tó lọ ọbẹ̀ yẹn ẹ rí wípé anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni inna min sharri nnaasi manzilatan yawm al nínú àwọn èèyàn tí ọ̀rọ̀ wọn ò burú jáì níjọ́ gbé ní al òun náà ni ọkọ àtìyàwó tí wọ́n jọjọ bára wọn láṣepọ̀ wọ́n wá dáárọ̀ ọjọ́ kejì gbogbo ń tó ṣẹlẹ̀ láàrin ara wọn wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ káàkiri. èyún kò nítumọ̀ lọ́dọ̀ àwọn èèyàn lé ní obìnrin míì gbogbo àwọn tẹ́láǹtì ilé wọn pátá ní ọmọ tó ṣẹlẹ̀ láàrin wọn àtọkọ rẹ̀ lálẹ́ àná kọ́dà ẹlòmíràn sọ pé nǹkan ọmọkùnrin ọkọ òun báyìí bí irú hmm? yóò ma sọ àwọn ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ aláìní jù ni anábìlẹ̀ tó bá máa ń sọrú nǹkan báyẹn nínú ẹni tí ibùsọ̀kalẹ̀ rẹ̀ yóò burú jáì níjọ́ gbọ́dọ̀ kíámẹ́ ṣùgbọ́n ọlọ́sọ́dọ̀ dókítọ̀ ọba àwọn nǹkan kan lọ ó sì yẹ kó béèrè àwọn nǹkan kan lọ́wọ́ rẹ̀ madam ǹjẹ́ àtọkọ yín se é ríra lánàá àwọn ni ah n bá sọ̀rọ̀ ṣùgbọ́n Ànábì ní ìjọba bí bá ń kọ́ èyí tí Ànábì sallallahu alaihi wasallam ń sọ fún wa ó ní èyí tẹ́ kàn wá ẹ̀ rí tẹ́ sọ mọ́ ẹ wá pàtẹ ẹjọ́ kalẹ̀ nkálukú wa ń sọ tiẹ̀ ẹ̀yin náà sọ tó ń bá sọ tèmi ẹ̀yin náà sọ ti bá lè yín o ẹ̀yin náà kọ́kọ́ sọ tiẹ̀ inna lillahi wa inna ilaihi nígbà àwọn ò níṣẹ́ náà a rí ntànàbí sọlá sálàmù sọ́nbí ẹ̀rí beere béèrè ó sì ẹ̀sùn yín so lẹ́ẹ̀fìrí wípé èyí tànàbí sọ́nbí tí bùkátà bá béèrè fún àti béèrè irú nǹkan báwọn lọ́wọ́ ìyàwó kan ni àbí lọ́wọ́ ọkọ kan ni kódà ṣé wà rẹ ṣe ẹ̀rí ra yín ń sìn ọkọ ń jà

idan irú béèrè tẹ́ni yẹn béèrè lè maslaha ó béèrè béèrè yẹn láti ṣàtúnṣe àwọn kankan ni kì í ṣe láti sọ̀rọ̀ àlùfàṣà so ìdí nìyẹn tó fi jẹ́ pé tí ọ̀rọ̀ bá lọ síbi abala àwọn ọ̀rọ̀ yẹn ní pẹ̀lú àníyàn àti ṣàtúnṣe àbí láti tún kankan ṣe kò sí láì bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó já sẹ́sẹ̀ òun náà lèyí tó ṣe pé nísọ ti ọ̀rọ̀ àlùfàṣà nísọ ti ìmọ̀ fọ̀rọ̀ tayín àti lérí àti dáfítínà lẹ̀ eléyìí ìwà aláìlẹ́kọ̀ọ́ ni ó sì ti kó sí abẹ́ alwaid shadid àwọn ìlérí ìyà yìí tó tóbi ìtànàbí sallallahu alaihi wasallam sọ kọ́ọ̀lá náà arábìnrin wa ní arákùnrin níbẹ̀ ni ìròjíṣẹ́ ọlọ́run àríra lánàá a sì jíjọ ṣe ń tọ́kọ àtìyàwó jọ máa ń ṣe Ah, ana bini to baari be ba allahuma barik lahuma alon ba n fun awon mejeje la alubarika o latara ti won seun nigba to waya ojo n gori ojo osu n gori osu arabinrin oyun o n dagba si oba bima o wa ni fawa lebtu gulama e wo ijaz kose ma to pe suma wala ma balaga alhamdu a ah, fi kan to yun di osu mefa mm níta fẹ́ gbọ́ nípò bímọ bó jẹ́ rìwáyà mi padà gbé bó ṣe bímọ gan wa ṣùgbọ́n rìwáyà eléyìí ó ní fawalatu gulaman ó ní bí ọmọ sọ nǹkan tá a jọ ṣe papọ̀ ń jò ní ànábì tọrọ àdúrà sí o ọmọ náà ló bí bó ṣe wá bímọ. fawaladat gulaman fakọ́lá lè Abu Talha ẹni tí Abu Talha ń bá sọ̀rọ̀ bí yìí òun náà ni Anas ọmọ Malik torí pé Anas Umu Sulaim ló bí Anas Anas òun ju ọmọ tán ṣe bí yìí lọ ó ní ngbà táwọn wá bímọ èyí tán gbàrà báyìí fakọ́lá làwọn Abu Talha Abu àwa sọ fún Anas wípé ihmilu kìí ṣe obìnrin yẹn ló ń bá wí àbútọ́lẹ̀ àwa sọ fún Anas wípé rẹ̀ Anas ihmilu gbé ọmọ yìí àtàtà àti àbí ìnàbí sallallahu alaihi wasallam títí tó fi gbé lọ bá nàbí sallallahu alaihi wasallam wa ba'atha ma'ahu bi tamarat ó sì tún fún láwọn dábínú pé kó tún mú lọ́wọ́ bó ṣe ń gbọ́mọ yẹn lọ faqal ama'ahu shay'un kọ́ọ̀lá naam tamarat ìgbà tó wá dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi wá bi léèrè wípé àmọ́ àwòṣe ǹjẹ́ nǹkan kan bẹ pẹ̀lú ẹ bó o ti gbọ́mọ̀ yìí lọ́wọ́ yìí kọ́ọ̀lá naam ó ní bẹ́ẹ̀ ni tamaratun àwọn dàbínú kìsẹ́yọ kan máa fàákàdà nàbí rọ̀díyàlá fàákàdà nàbí rọ̀díyàlá anhum famadaghaha anabi sallallahu alayhi wa sallam anabi wa gba èso dàbínú náà kọ́lọ́n ọba kí ó yọnu sí ogun alápapọ̀ famadaghaha anabi wa wo lé òfìyín gún òfìyín wó dàbínú ó mà dọ́gà rẹ̀ ó jẹ́ lẹ́nu anabi wa mú kúrò ó wá tún mú dàbínú kúrò lẹ́nu rẹ̀ min fihi ay min famihi fajacalaha fi fiyi sọbi fi fiyi sọbi anabi wa fi sí ẹnu ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ọ thumma hannakahu anabi wa hannaka rẹ̀ anabi ṣe tahnik nítorí ní hannaka alhanku òun náà ni erigi erigi ọ̀nà ń pè ní alhanko gbogbo àwọn tá ń pè ní erigi kán fi nǹkan gbó erigi ń ọ̀nà ń pè ní hanaka oní tahnik ṣé ẹ̀pọ́ ò léyìn wà hanaka o anábì wa fi dàbí nù ó fi gbó ó fi hanẹ́ ó ṣe tahnik fún tá ń pè tahnik náà wàsàmá o abdallah anábì sì fún ọmọ lóko anábì abdullah alabdullah ọmọ jẹ muttafaqun alayhi hadith tí a kà yìí a rí wípé yàtọ̀ sí munasaba èyí tó ń bẹ níbi hadith yìí pẹ̀lú báàbù tá n kà lọ́wọ́ tí í ṣe báàbù sọ̀bùn in tó níbàṣepọ̀ pẹ̀lú sùúrù tá a fẹ́ mú jáde níbi hadith yìí òun náà ni sùúrù tí ó mú sùlẹ̀yìn tó ní nígbà tó ọmọ rẹ̀ jáde láyé ẹ rí wípé nǹkan tí ó jọni lójú ni torí pé obìnrin la mọ̀ wípé máa ń fara yáájú kírú mùsùlùmí yẹn kí nǹkan bẹ́ẹ̀ sì ṣẹlẹ̀ ó sì pa á mọ́ débi wípé ọkọ gan ò mà tọkọ tó fi jẹun alẹ́ tọkọ tó fi súnmọ́ sùúrù tó ga ni ìtẹ̀mára tó tóbi ni ìyẹn gan ni mahalu shahid ìyẹn ni ìbáṣepọ̀ hadithi yìí àti báàbù sọ́bùrù tá n kà lọ́wọ́ ibi tá a fẹ́ lò gàgà nìyẹn sùúrù tóbi ni yẹn ṣe tó ń ti pé nǹkan yẹn jẹ́ nǹkan tó gbọgbẹ́ tó gbẹ́ ó jẹ́ nǹkan tó da omi tútù tó báyàn nínú jẹ́ obìnrin yìí sì ṣe ìtẹ̀mọ́ra ọkọ rẹ̀ ò tiẹ̀ rí lójú ẹ̀ ẹ̀kọ́ nìyẹn obìnrin nìyẹn kódà nígbà tọkọ gbọ́ ọkọ faraya ṣùgbọ́n gbà tí ó dọ́dọ̀ anabi sallallahu anabi kan sára sí tóbi nìyẹn ṣe. tó wáyé pé ní tóbìnrin yìí ṣe ọ̀dà ni ànábì ọba fẹnu àbùkù kan ṣe ṣùgbọ́n ànábì ò ṣe kí ni o ànábì ò àbùkù kan fa akọ́rọ̀ ha ànábì ń tó ṣe ànábì àpúrúfẹ́ ló jẹ́ pé túrú ẹ̀ náà bá wáyé tíyàwó rẹ̀ bá ṣe irun tó jọ bẹ́ẹ̀ kò tí ì ṣe láìpẹ́ ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ mi ń bẹ tó yẹ pé dùrú sùn jà níbí ya àwọn ẹ̀kọ́ tí a tún rí he lójú ọ̀nà nígbà tá à ń ka hadith yìí ọ̀kan ni ẹ̀kọ́ ìgbàláàyè láti lè béèrè lọ́wọ́ ọkọ àtìyàwó pé níjọ́ wo ti súnmọ́ra yín kẹ́yìn lè maslaha tòun ti wípé irú béèrè báyẹn Islam lòdì sí tó bá ti jẹ́ wípé nítorí ẹ̀fẹ̀ àbí nítorí awẹ́wa àbí nítorí ìbàjẹ́ olè fi ń béèrè irú béèrè bẹ́ẹ̀ ẹjọ́ wa jókòó níbẹ̀ jẹ súyà tán ẹ̀rọ a ǹjẹ́ ọ̀nà ọdí súnmọ́ ìyàwó ẹ̀kan yìí kódà bóun ṣe ń bọ̀ báyìí ìwọ kẹ ọlẹ́mi ẹ gbogbo àwọn ọ̀rọ̀ pálapàla báyẹn òun kọ́ là ń sọ ṣùgbọ́n ìbéèrè pẹ̀lú àníyàn àtúnṣe àbí àníyàn fún ìwòsàn fún ìwòsàn ẹnìkan sọ pé tọ ìyàwó òun ó lọ rí dókítọ̀ ìyàwó òun ò lóyún dókítà ó béèrè ìgbà ọlẹ́ ti súnmọ́ ara yín pé ah ó ti fẹ́ẹ̀ tó sùn mẹ́jọ báyìí o ìsìnkú ìyàwó rẹ̀ ò lóyún tòlẹ́ rí i pé ó bùkátà kí dókítà ó béèrè yẹn nítorí àwọn tẹ́sítì tó fẹ́ ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so dókítà wa ń béèrè gba ah, dókítà yóò mọ̀ tiẹ̀ lẹ́kọ̀ọ́ ọ̀kadìsì ni ńlá ìwọ ní tọ́ ọkà òye ọ so ti yé báyìí bákan náà nínú àwọn ẹ̀kọ́ tá a rí mú ń òun náà ni wípé èèyàn á máa tọrọ àdúà fún oyún tí ò tí ì dọ́mọ àbí oyún tá ì tí ì bí. ọmọ tí ò tí ì dáyé èèyàn máa tọrọ àdúà fún ìwọ ọlọ́run tí ń bẹ́ẹ̀ ìyàwó mi bá ń ṣe lálùbáríkà o bá ń ṣe lólùbẹ̀rù ọlọ́run má ṣe ní kò kí ọmọ o má ṣe ní ọmọ pàpà ńlá gí o ìgbàláàyè ń bẹ kódà obìnrin ló wá wokun rẹ̀ tí ó mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn ọlọ́run tí ń bẹ́ ń kùn mí yìí ọlọ́run dákun bá ń ṣe lórí bẹ̀rẹ̀ ọlọ́run bá ń ṣe ní tutù ojú o yẹ jews ó lẹ́tọ̀ àdúrà tánà ìjọ sálàmù ṣe yìí ìjọ tán súnmọ́ra wọn náà lànà ìbìjú sàdúrà fún ìtọ́gbọ́sára obìnrin sallallahu alayhi wa alayhi wa sallam tòjú ni tó fi jẹ́ wípé nígbà tí wọ́n á bímọ tó wá di ijọ́ tán fẹ́ ṣe àkíkọ̀ lẹ́nìkan wá ní tó ọba ti mú twenty thousand wá ọmọ rẹ̀ ọgọ̀ tó ọba sọmọ ọmọ tó yẹ pé o ti bẹ lọ́hùn fún gan láti tó ti súnmọ́ yẹ kí ọlọ́run dákun mọ́jọ ọmọ yẹn ó gọ̀ọ́ àgbọ̀ wá bí tán ẹ̀ka tó ọba ti mú twenty thousand wá ọmọ ọmọ gọ̀ mọ́tò bó ló ṣe lè gọ̀ ẹnu tiẹ̀ náà kú nígbà tó ti tó túnú rẹ̀ ti wà nù yàrá òun lè yí kódà ńgbà bá ti súnmọ́ obìnrin ká bẹ̀ lọ́hùn pé nǹkan yìí tó bá yẹ pé ọlọ́run kárí ara ọmọ láti bẹ̀ kọ́lọ́run ó ṣe ọmọ yẹn ní olùbẹ̀rù ọlọ́run eléyìí náà nínú àwọn ẹ̀kọ́ tí a rí mú nínú hadith yìí bákan náà nínú àwọn ẹ̀kọ́ tá a rí mú bẹ́ẹ̀ òun náà ni kéèyàn ó máa pọ́n àwọn onímímọ̀ àwọn olùmẹ̀sìn kéèyàn ó máa pọ́n wọn lé bó tilẹ̀ jẹ́ wípé mas'ala tó jáde níbí pẹ̀lú tí Abu Talha tó ṣe lórí pé ó Anas kó gbé ọmọ yìí kó gbé lọ bá anabi sallallahu alayhi wa sallam tánàbí sì jẹ dàbínù lẹ́nu tó fi ra tó fi ra tó fi kó ọmọ yìí lérìkì tó sì tún tọrọ àlùbáríkà fún tó sì tún sọ ọmọ yìí ní orúkọ nǹkan mẹ́ta ló níjọ́ tí wọ́n bí ọmọ nǹkan àwọn masáìlì tó jáde ń bẹ̀ àkọ́kọ́ ni pé téèyàn bá bímọ ó dáa púpọ̀ ó sì bá súnà mu ẹni téèyàn bá rí i pé ó jẹ́ ẹni ọlọ́run tó jẹ́ àfa súnà tó jẹ́ pé à ń fi dáadáa ròyìn rẹ̀ àwọn èèyàn náà sì ń fojú dáadáa wò láwùjọ pẹ̀lú ìṣesí àti ìhùwàsí rẹ̀ ó dáa pọ̀ kéèyàn ó gbé ọmọ èèyàn kó bá yẹn ṣàdó àfọmọ́ yẹn àkọ́kọ́ ọjọ́ téèyàn gbé kan bí kò bá yàn ṣàdúrà fọmọ yẹn kó tọrọ àlùbáríkà fún eléyìí kì í ṣèjọ́ keje bó jẹ́ yẹ pé tìjọ́ keje náà kò sí láì fi bẹ́ẹ̀ àrẹ afárò fún yẹn náà ṣùgbọ́n jọ́ta akọ́ bímọ bẹ́ẹ̀ yẹn bá ṣe bẹ́ẹ̀ kò sí láì fi bẹ́ẹ̀ bá ṣe gbọ́ mọ́ báyìí ó sì gbé lọ bá àfààní pé ẹ bá mi tọrọ àlùbáríkà fún. bákan náà ìgbàláàyè wà èèyàn tún lè sọ wípé orúkọ tí mo fẹ́ sọ ọmọ yìí ni ẹ rí pé ẹni tó bímọ yìí òun gan kọ́ lọ́sọ ànábì ló sọ ọmọ lórúkọ bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́ ìjẹ́gbà láàyè yìí ń bẹ kẹ́nìkan máa bá èèyàn sọ ọmọ èèyàn lórúkọ tí èyí pé èèyàn lè yẹn sọ mo lè yìí. Naam. Naam. Ìgbàláàyè ń bẹ pẹ̀lú kéèyàn yọnu síbẹ̀. Si torí pé hákù ká sọmọ ẹni ló kọ ìwọ bàbá ọmọ hákù rẹ ni kọ sọmọ ẹ ló kọ ṣùgbọ́n o lè gbé ẹ̀tọ́ rẹ yẹn kó o gbé fún bàbá ẹ kí ló wá fẹ́ sọ ana fún mi la níta bá ti sọ náà ọ̀dà mo sọ ní mo sọ ń kẹ́líbù bàbá ẹ má sọ ń kẹ́líbù ẹ má jà sọ kẹlí mọ ìwọ ní gbogbo tí mo bá ti sọ náà ṣùgbọ́n lọ́kẹ́ tí bàbá fẹ́ sọ pé ọ̀dà mo ní Abdullahi tó alhamdulillah èmi náà fara mọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ pé kí ló fẹ́ sọ ọmọ rẹ̀ ah Abdullatif mo fẹ́ sọ o ìsọlá Abdullatif mo fẹ́ sọ hákù rẹ nìkan sọmọ rẹ ní ṣùgbọ́n gbàmí ń bẹ máa fi pọ́n òbí èèyàn lé èèyàn fi máa pọ́n àfa èèyàn gan lé gẹ́gẹ́ bí Abu Talha bó ṣe ṣe fún anabi sallallahu alayhi wa sallam anabi ló ń sọmọ abdullahi kí ló ń tó fẹ́ sọmọ ikraman lè nàbí sallallahu alayhi wa sallam oríire ló jẹ́ fún òǹkà anabi sọmọ òun ló kọ́ so ká gbọ́ fíkìwù yẹn yé kọ́mọ̀ á di wípé gbà ẹ̀mí ò lè sọmọ ń lókọ̀ ẹ̀ kàdísì anabi ló máa ń sọ kọ́ làwọn ìwọ ló lọ́mọ rẹ̀ ló lè sọmọ rẹ tí ò bá ti tako ìpìlẹ̀ ẹ̀sìn tó ti yé ṣùgbọ́n gbà míì èèyàn lè gbé ẹ̀tọ́ yẹn fún òbí èèyàn pé ẹ ní orúkọ tó bá wù tó bá ti bá Islam èèyàn lè gbé fún ẹ̀gbẹ́ èèyàn kódà o lè gbé fún ìyàwó ẹ gbọ́dà èyí tá a kọ́ bí ní èmi mo mọ́ kọ ìwọ náà mú o kọ̀ọ̀kan wá tó o fẹ́ sọ. Naam o sì lè sọ fún àfa rẹ kódà o lè bí ọmọ rẹ kékeré kí ni a sọ abdullahi ni ẹ sọ tọ ẹ ti gbọ́ o abdullahi náà la sọ o lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìwọ ló ní hapu yẹn o lè gbé fún ẹni tí tó bá wù ọ́ àfa wa Abu Talha gbàtà gbọmọ yìí dọdọ anabi sọlá sálá anabi ni mo sọ ọmọ yìí ní abdullahi kò sì fapá jánu ó tẹ lọ́rùn bẹ́ẹ̀ torí pé ìdùnnú kan ní fún un pé ànábì ló fún ọmọ yẹn ní orúkọ tí ń jẹ́ àpọ́nlé kan ni èyí nìkan kọ́ ànábì hànáka ọmọ ànábì ṣe tàhníkì fọmọ yẹn mọ́sálà tó jáde ń bí yìí ni wípé ǹjẹ́ tahnik ṣé atahnik ṣé nínú kòsòsíyà ànábì ni. No ṣe khasatan lìnàbí fakat àwọn àmà lìnàbí wàlẹ́gẹ́rì náà ọ̀rọ̀ àwọn afáà pín sí méjì lérí ẹ̀ wọ́n tó báyìí pé tahnik tánàbí sallallahu alayhi wa sallam tánàbí ṣe fún ọmọ yìí níjọ́ náà tó bá ṣe wípé àtàbárùkù bìrìkì nàbí sallallahu alayhi wa sallam fàhádà khas bin nabi sallallahu alaihi wasallam tó bá ṣe wípé láti lè ra àlùbáríkà fọ́mọ pé kí itọ́ ẹnu ànábì ó kan ẹnu ọmọ yẹn tó bá pè yẹn ni tá a gbà lérò àjẹpọ̀ ànábì nìkan òun ló lè ṣe torí pé tó ẹnu ànábì nìkan la lè ṣe tàbárùkù pẹ̀lú ẹ̀ ìtọ́ ẹnu ẹni bọ́ọ̀dì má jẹ́ nìkan òtútọ́ lé ọ lórí ẹ̀ ẹ̀ pàlàpàlà tẹ́wọ́ fẹ́rajú láyé jùsùn kò síbẹ̀ ni ẹ ti tó nù mọ́ ọwọ́ abẹ́ sàrọ̀ ni ọyà tẹ́wọ́ ọwọ́ àwọn kẹlẹ̀bẹ̀ sí ọlọ́wọ́ kó fẹ́ra ju kó fẹ́ra gbọ́ ara la àtàbárò kùbìrík kéèyàn ó gba àlùbáríkà pẹ̀lú oògùn ara ẹnìkan pẹ̀lú itọ́ ẹnu rẹ̀ ànábì nìkan nìyẹn wà fún ọwọ́ àlọ́ jẹ́ ṣé ewu kan yálà ẹ xọ́ tó kẹlẹ̀bẹ̀ sí ọlọ́mi àìsàn ó sì ọ́ ẹni tó bá fi àyèmọ̀ kan ṣe rí ṣe gbogbo ọlọ́mọ ìtọ́ táwọn yẹn téèyàn ti gbà sórí ọ̀yà làlùbẹ̀rẹ̀ kọ́ fún ẹ. àyèmọ̀ kan ṣùgbọ́n tó tí ẹ̀sìn bá ti yí ọ wọ́n jẹ́ kò ní ìdẹ́nìkan ọkọ̀lẹ̀bẹ̀ lé ọ lórí. àtàbárùkù lọ rẹ̀ fẹ́ ṣe àtàbárùkù yẹn ànábì nìkan ló wà sallallahu alaihi wasallam. tó bá ṣe wípé a fẹ́ ṣe tàbárùkù pẹ̀lú ìtọ́ ẹnu ànábì kó lè kan ẹnu ọmọ yẹn ni ajẹ́pẹ́ tahnik lójú ayé ànábì nìkan òun ló ti jẹ́ súnà nígbà tánábì ti lọ a lè ṣe tahnik ìyẹn ló fà á tá a rí nínú àwọn ọmọ ẹ̀yà tí wọ́n sọ pé bídà ni tahnik kéèyàn máa ṣe tahnik torí pé khas ẹ́ ní nàbí sallallahu alaihi wasallam nítorí pé tabarruku ni pẹ̀lú ìtọ́ ẹnu ànábì kó lè kan ẹnu ọmọ yẹn kò dẹ̀ sí ẹni tá a tún lè ṣe tabarruku pẹ̀lú ìtọ́ rẹ̀ lẹ́yìn anabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn afọ àtọ́ sọ pé sunna ni mustahab ní tá a fẹ́ ni anabi lè ṣe ẹlòmíì náà lè ṣe ní táwọn gbà lérò ni wípé kì í ṣe lè tabaruk ìnáma wá nítorí gbà lérò ni pé kó lè jẹ́ pé nǹkan dúndùn kan yóò kan sáde kọ́kọ́ kan ẹnu ọmọ yóò jẹ́ pé nǹkan dúndùn ni yóò kọ́kọ́ kan ẹnu ẹ̀ in tó jáde bí òfin yín wo ni wípé nǹkan yẹn in tó le ni ẹmọ yẹn kò ní lè fẹ̀yìn wo pé kì í ṣe pé torí tọ́ ẹnu ànábì kọ́sà lè jẹ́ pé nǹkan dúndùn kan kó kọ́kọ́ kan ẹnu ọmọ yẹn sọlọ́ọ̀bù jẹ́ pọ̀rọ̀ àwọn àfáàn kí ṣe fún wọn takora wọn ìpìlẹ̀ tó ní kálukú bá gbé tiẹ̀ lé ni ó fi sọ wípé ṣé súnà ni àbíbédà bó tilẹ̀ jẹ́ pé ó ṣòro kò dáa tó kéèyàn ó tètè mọ jọ́m wípé bídẹ́ àmì kan tó ti yé o lè sọ pé nǹkan kan yìí ṣe súnà àwọn afáǹgbà mi wọ́n lè fẹ́ máa sọ́ra àwọn òní fẹ́ sọ pé bídíà ni wọ́n lè láìsà sunna àléwà bídíà láàkúl bídíà wà láàkúl láìsà sunna pàápàá jùlọ táwọn kankan bá ti rọ̀ mọ́ ọ̀rọ̀ yẹn masalan ìwọ gbà wípé kì í ṣe sunna mo kí fún àfa rẹ sì ní pé sunna ni àwọn àdìlẹ́yìn sọ àléwà bídíà hàn wà bídíà yòókù tó bá ní bí àgbẹ̀ ìdán ṣéèkù kan mọ̀tẹ́dẹ́ àfa rẹ̀ àkọlù pé òǹkò láà so kọ́ ọmọ bàá máa kó sínú lẹ́sàsùn ṣùgbọ́n téèyàn bá ní lẹ́sàsùn náà téèyàn bá ní kì í ṣe sùn náà èyí tó gbé tiẹ̀ lé lórí ni wípé àtàbárok bèrè kìnàbí sùn náà ló jẹ́ fànàbí nìkan sọlá sọlá ṣùgbọ́n ẹni tí ì bá sànàbí àlè máa fi tọ́ tiẹ̀ káfí nítorí àtọ̀ àlùbáríkà ṣùgbọ́n èyí tó fẹsẹ̀ rinlẹ̀ púpọ̀ lọ́dọ̀ àwọn jùmọ̀ òun náà ni wípé laysa litabarruk bi riqin nabi asùlù ẹ̀ gan ni wípé kó lè jẹ́ pé nǹkan dúndùn yọ kàn ẹ̀ lọ lóbi jẹ́ pé àwọn afáàmì pé téèyàn bá rí dàbí nù gan bó so yẹ kẹyìn òbí ṣe so ẹ̀yẹ gangan ni asùlù rẹ̀ làwọn afáàmì jùmọ̀ àwọn tó pọ̀ náà afáàmì wípé sunna ni ká ṣe yálà nígbà tí anabi ń bẹ láyé àtìgbà tí kò sí anabi sallallahu alayhi wa sallam eléyìí ó tẹ̀sùn wọn wallahu alam ọlọ́run ló ní màjúlọ. tahnik yìí àáfàá tó jólùbẹ̀rù ọlọ́run ni ó jò jò bá ni ó jò ṣe tahnik fọmọ rẹ àáfàá apọ̀fọ̀ ẹnu tó ti fi pọ̀fọ̀ tó ti fi jẹ àṣẹ yóò tún wá fi nǹkan sọmọ rẹ lẹ́nu àdánwò ni so ìdí nìyí tó fi jẹ́ wípé àwọn nǹkan tí ó jáde nínú hadith yìí ó pọ̀ ju ọ̀rọ̀ sùúrù nìkan lọ ṣùgbọ́n ọ̀rọ̀ sùúrù ó ní munasaba hadith náà anabi sallallahu alayhi wa sallam anabi sì sọ ọmọ náà ní abdullah eléyìí ń sọ jawazu atẹ́sìmíyá ẹ́ fi yawmil mawlud fi yawmil ladhi wulida fi il mawlud ìgbàláàyè ń bẹ a lè sọmọ wa ló kọ níjọ́ tí a bí gan-an ọ̀kan nú ẹ̀rí òlélẹ̀ níjọ́ tán bọ́mọ ẹ̀ náà gbé lọ́dọ̀ ànábì ànábì tó sọ pé Abdullahi ló ṣe kúrò ní ọmọ jẹ ìgbàláàyè ń bẹ bó ṣe jẹ́ pé àwọn afáà níta fa àwọn àlàyé lórí ẹ̀ wọ́n bẹ ní àwọn afáà tí wọ́n ní tó bá ṣe wípé èèyàn láníyàn pé èèyàn fẹ́ pa ẹran àkíkọ̀ ó dáa kéèyàn má ti gbé orúkọ yẹn síta kéèyàn sọdọ̀ ọjọ́ keje ṣùgbọ́n téèyàn ò bá tí ì fọkàn balẹ̀ lórí pípẹ́ ẹran àkíkọ̀ tàbí téèyàn ń rò wípé ó ṣeé ṣe kéèyàn má pa ẹran níjọ́ téèyàn ti bí ọmọ náà ni kéèyàn ò ṣe kéèyàn kéèyàn ti máa pè ní orúkọ rẹ̀ ẹran àkíkọ̀ bó ṣe wá rí hun ọjọ́ keje là máa ń pa gbàmí sì ń bẹ alẹ́ pa ọjọ́ kẹta a lè pa níjọ́ tí ò tó ọjọ́ keje a sì lè pa lẹ́yìn ọjọ́ keje anytime lẹ́yìn ọjọ́ keje a lè pa ṣùgbọ́n asilu òun náà ni yọmọ sàbẹ̀ẹ́ ọjọ́ kejì rẹ̀ ìyẹn nípìnlẹ̀ ṣùgbọ́n Islam fi gbà láàyè lẹ̀ nítorí àwọn ẹ̀rí tọrọ mọ́ àwọn nǹkan yẹn. wa fi riwayatin li Bukhari nínú riwaya ti Imam Bukhari qala ibn Uyayna afáwa Sufyan ibn Uyayna kọ́lọ́wọ́n bá kó bá wa yọ́nu sí wọn ọ̀kan náà àwọn tàbíìn ni wọn. faqala rajulun min al wọ́n ní ọkùnrin kan nínú àwọn ará Mọ̀dínà ó wáá fẹ́ jẹ́ ká gbàgbọ́ yé e gbígbà àdúà tí ń bẹ níbi àdúà tánàbì ṣe fún oyún ọjọ́ yẹn ọmọ tán bí ń dọ̀ ó wá ní farọ̀ aitu tis ata awuladin ṣé ẹ̀rọ ọmọ tí wọ́n bí ń jọ yẹn tán sọ lábùlá yẹn ó ní mo wá rí odidi ọmọkùnrin mẹ́sàn-án kulluhum qad qara'ul Qur'an nínú àwọn ọmọ tí Abdullahi jọ̀hún tó bí odidi ọmọ mẹ́sàn-án nínú àwọn ọmọ rẹ̀ ni wọ́n há al-Qur'an sórí ni wọ́n sì mọ Qur'an ká tí wọ́n dáńtọ́ níbi kíka Qur'an yaani min awlad Abdullahi al-Mawlud ọmọ tánàbí sàdúrà fún jọ̀hún àwọn ọmọ tó jáde lára rẹ̀ wọ́n tó mẹ́sàn-án tán kí al-Qur'an kí wọ́n sì mọ alukur'ani kà níbí ajẹ́kágbọ́ yé wípé ẹwo ń táwọn sàábé fi ń ṣe àmì oríire wípé ah, ọmọ yanjú òrùbọ wọn kí alukur'ani kí lèmi fi ń wọn o kí lèwọ náà fi ń wọn tiẹ̀ lẹ́nu kí tó kálukú ọmọ jẹ lẹ́nu kí ló fi ń wọn pé ọ̀sàṣeyọrí lórí ọmọ tó kálukú ọmọ kí tó kálukú ọmọ jẹ lẹ́nu ẹ wọ àwọn sọ̀hábà ridwanullahi alayhim ní tí wọ́n fi sọ eléyìí tá a sọ yìí tọ́ ẹgbẹ́ ní tọ́rọ òye yìí nìbí tọ́jú ọmọ kùrán ẹ̀ àwọn olùkọ́ ẹ̀ tiẹ̀ sọ gbogbo wọn wá dùn lógbó wọn. nasalula salama wàfíì riwaya ti lè mùsùlùmí nínú riwaya ti imamu muslim nípa ọ̀rọ̀ tó wáyé yìí òun tún gbé wá lọ́nà míì tó tún kún lálàyé onímọ̀ tábìlì lé abi tolhata min ummi ọmọ tí mùsùlẹ́m tó bí fún Abu Talha ó jáde láyé faqalat li ahliha arábìnrin yìí wá sọ fún gbogbo àwọn èèyàn tí ń bẹ pẹ̀lú ẹ̀ nígbà tọkọ rẹ̀ ò sí nílé ó ní la tuhaddithu Aba Talhata bibnihi torí tọlọ́hún Abu ò sí nílé o kẹ́nikẹ́ni má sọ ohun tó ṣẹlẹ̀ sọ́mọ rẹ̀ fún o hatta akuna ana uhadithuhu mo fẹ́ kó ṣe pé mi gangan ni màá sọ bàbá alágbádá ṣe é ti gbọ́ tààràn ń ṣe tààràn ń ṣe ẹnì kankan máa sọ òun lè wọ́n sọ fàjà á fakọ́rọ̀bát ilé àṣà nígbà ọkọ̀ wa wọlé fakọ́rọ̀bát ilé àṣà ó sún oúnjẹ alẹ́ mọ́kàn pẹ́kípẹ́kí fa àkàlà ọkọ̀ jẹun wàṣẹ́rìbà kódà ó tún mu gbogbo téèyàn máa mu tí èèyàn bí máa gbádùn oúnjẹ wàṣẹ́rìbà ó mu náà ó fi mọ̀tínà lè wọn sọ pé mọ̀tínà wàṣẹ́rìbà ó sì mu thumma tasọ́nà àtìláhù ahsanama kánat tasọ́nà qabila dhalik obìnrin yìí wá tasọ́nà ìtumọ̀ tasọ́nù aláwásínú tàfà àlà litakalluf èyàn ti níbi èyàn ṣe máa ń ṣe nǹkan tẹ́lẹ̀ èyàn tó wá tún ṣe ní ṣe pé a mo tún fẹ́ ṣe ara ọ̀tọ̀ takalluf tàfà olù nìyẹn ẹ́ obìnrin yìí súnmọ̀ tasọ́nà àtìláhù obìnrin yìí wá lọ sí ọ̀sọ́ fún ọkọ rẹ̀ ahsana tó tún wá dáa pọ̀ mọ́ káná títà sọ́nà ọ̀kọ́bìlà dáálé ká ju bí ṣe máa sọ̀sọ́ fọkọ rẹ̀ tẹ́lẹ̀ lọ ẹ wò nǹkan ẹ tọ́ ọmọ rẹ̀ kú nígbà ọkọ fẹ́ wọlé ó ti wá lọ túnra ṣe débi pé tọkọ bá dé gan kò tiẹ̀ gbúdọ̀ gbúdọ̀ wo nǹkan mi ju ìyàwó náà lọ èyí ò ẹ̀kọ́ ni ẹ̀kọ́ tá a fẹ́ mú jáde ń bẹ̀ ìgbà tí bànújẹ́ tó dé bóbìnrin ẹ̀ wo bó ṣe múra ìwọ tí bànújẹ́ ọ̀wá dé bá ńgbọ̀ ọkọ wọlé lórí bíi pàṣípọ̀bọ̀ kọ́lọ̀ wọlá tóbi rẹ̀ kọ́ sànù wa o káwọn obìnrin kí wọ́n máa ṣe ọ̀ṣọ́ fún ọkọ wọn àdánwò àtòdíjẹ́ òun ló gbayé ló sì kó báràn yorùbá obìnrin yorùbá jọ́tàn bá fẹ́ lọ ṣènáwó yàbí ń bọ́ wọ́n ń ṣe kinní kan wọ́n ń ṣènáwó wọ́n wá yá gèlè yóò kún páwúdà yóò lé lẹ́ẹ̀dì yóò ṣe gbogbo ẹ̀ yóò tọ́ gbogbo ẹ̀ tá a lọ fẹ́ lọ ṣe fún aṣẹ́wó aláṣẹ́wó anabi ló pè láṣẹ́wó anabi ni ayyuma imra'atin ta'attorat kharajat muta'attira liyajida rihaha faya saniya liyajida nasu rihaha faya saniya ó kama qala rasul arábìlẹ̀ yìí kéye obìnrin tó ń múra jẹgbẹ́ni tó tún fín lọ́fíńdà ara tó wá jáde bọ́ ta káwọn èèyàn bá lè máa gbóòórùn pàfíùmù ara rẹ̀ arábìlẹ̀ ló ń sìn náà ẹ̀rì yóò múra gbogbo ẹ̀ ó ṣe tónítóní torí pé wọ́n ń lo òde ara mi sí ẹ wá bí léèrè bóun ní ṣe ń múra fọkọ rẹ̀ nulẹ̀ àwọn aṣọ bíi kálùbọ́sà máa rùn bẹ́ẹ̀ àwọn aṣọ ilé ìfín gbogbo ẹ̀ mara àwọn irú kọ̀jọ́rú rò bíi kámbáàdì bọ́kọ bá sì sọ yóò rẹ ẹ ńgbà tá à lò dé ẹ ńgbà tó yẹ pé èèyàn yóò ṣe àmọ́ kónú aṣọ láì sí pé èèyàn ń lò dé àwọn wo lọ lọ múra fún níbi tó ń lọ àtòdìjẹ́ nì tó o fẹ́ jáde gan ni wọ́n ní kó o bo gbogbo èèyàn má jẹ́ nìkan kó rí tó o bá wà lé ni kó o sọ̀sọ́ fọ́kọ rẹ ọkùnrin mi bá wọlé bá wo ìyàwó rẹ bẹ́ẹ̀ ni tó ọ̀sá gbà ká mọ́ ẹ̀sìn yẹn á wò ta á eré léyìí kó wò ta obìnrin sì ń bẹ bẹ́ẹ̀ nìkan ṣe wọ́nra sí ọkọ yẹn ń ta ọkọ yẹn sọ fún pé ọ̀tán rẹ̀ ẹni tí mo gbé inú ilé dáa jù ọ lọ́pọ̀ ó tètè gbé tí rẹ pépé ọkọ̀ líle ṣùgbọ́n tó o bá pe tí pépé tó o kọ́ ẹni tó o fẹ́ lọ bá ẹnu wájú ìta lọ bá tó bọ́ra alẹ̀ tó lasọ bọ́tán tí ń fọṣọ níwájú ìta tí o gba àwọn bọ̀dá Johnson fọ́ gbélẹ̀kẹ́ ẹni tó o bá nù ó rí i pé ọkàn yóò padà ẹni tó olóhùn tó yẹn ń bọ̀ wá bá ń lé ó náà lórí bí ẹlẹ́dẹ̀ kalẹ̀ yìí lẹ́sàn-án àṣọlá kọ́lọ́nkóso àná wa ẹ wo umu sulaim tó ń ti àdánwò tó lágbára tó ṣẹlẹ̀ sí síbẹ̀síbẹ̀ ó sì tún pàpà sí ojúṣe rẹ̀ sọ́kọ ẹ̀ àwọn ọmọ ìyá wa nílẹ̀ haúsá ọlọ́ọ̀ni kan gbọ́yìn yé bàbá ti ń di bí ọwọ́ rọ̀lẹ́ àwọn ìyàwó wọn ò tún lọ wẹ̀wẹ̀ rọ̀lẹ́ èbí wẹ̀ kan náà ló ń wẹ̀ ẹ̀wẹ̀ kan tó wọ̀ ń wẹ̀ ń gan náà sísinra ni kì í ṣe bọ́ wẹsẹ̀ sísinra náà ni yòókù tó dọ̀la o sì lè tún máa wẹ̀ lọ́la gan náà tó bá ti ń di ó ń di bí ọwọ́ ọ̀rọ̀ lẹ́ ẹ̀rọ àwọn ìyàwó wọn tó tún lọ múra ó ń retí pọkàn òun fẹ́ẹ̀ ti fi ṣẹ́ dé tí ó lọ múra ìyàwó tiẹ̀ nílẹ̀ Yorùbá báyọ̀ ń bẹ lọ́jà báyìí alájèrè o tòmátò ẹ bá ara tòmátò nídà yìí lọ́ba adé ti dàrú ó sì ń ta tòmátò lọ́wọ́ mọ sẹ́yìn ò ní lọ lé abẹ́yìn ò lọ́kọ ni bọ́ lọ́kọ náà nǹkan kó tó wọlé ọkọ gan ti sùn àyìnbó lọ́kọ wà gan náà gbogbo ẹ ti fọ́jú pọ̀ gbogbo ẹ ti fọ́jú pọ̀ tí ìdílé bá dẹ̀ ti bàjẹ́ tí ìdílé bá ti bàjẹ́ kò lè mú product gidi jáde gbogbo eléyìí tí islam kọ́ wa yìí ifi máa ń jẹ́ kí ìdílé ó lálàáfíà ì máa ń jẹ́ kí a lè fọkàn wa inú ọkọ ó lè dùn tó ń bá lọ pàdé ìyàwó ẹ inú ìyàwó náà ọmọ dùn kọkàn fẹ́ dé ṣùgbọ́n ẹni tó pọ̀ pàdé gbogbo sìgá lọkọ ti ń rùn anabi wa máa ń anabi orin bánabi bá fẹ́ sùn ànábi orin pákó bánabi bá sùn bọ́ bá jí lóru pákó lànábi ọkọ ẹ dákun bó lẹ́nu eyín ṣe fẹ́ràn ṣùgbọ́n wọ gan àti lé bọ́ọ̀sì ìyàwó rẹ gan ọmọ gbẹnu sọ̀rọ̀ gbẹgbẹ ẹsẹ̀ gbẹnu yẹn ẹsẹ̀ gbẹnu ẹgbẹnu ẹsẹ̀ wọn látó rẹ kó sànù wa o ẹ̀kọ́ ni eléyìí pẹ̀lú tó ṣẹlẹ̀ sóbìnrin yìí síbẹ̀síbẹ̀ tàṣọ náà àtìláhùn ahsana ma kanat tasanna'u qabla dhalik ó tún wá túnra ṣe pọ̀ tayọ bí ṣe máa túnra ṣe tẹ́lẹ̀ ṣáájú ọjọ́ náà fàwákọ̀ àbíhà kìnnàyàtàn àlejòbá ọkọ̀ bá kàn lù orí lù wákọ̀ àbíhà kò sọ pé wákọ̀ àlẹ́ yìí o wákọ̀ tẹ́ pé wákọ̀ àlẹ́ yìí bóyá ó jábọ́ látòrí òkè ọjà lè lórí lárúbáwá màmá ṣe ń gbé kalẹ̀ báà ni lólò oníwakọ̀ àbíhà tó o ó bá nísàní falama anrọ àti subhanallah nígbà tóbìnrin yìí wá rí wípé anahu pé ọkọ òun kò lè ṣẹ́bìà ó ti jàjẹ́ yó ó ti ṣàṣeyó ó ti ṣe àṣetẹ́rùn wà á sọ́ọ̀bà mí ha tọkọ sì ti rí ní tó fẹ́ mú lára àyàwó òun tójú ti wálẹ̀ tán tán bá tiẹ̀ ní ó ṣe nǹkan mi tó yí náà ah, ó tó báyìí ó tó báyìí nígbà tó bìnrin yẹn rí bẹ́ẹ̀ qalat ya Aba Talha wa ní tọ̀ ìrẹ́ ọkọ mi Abu Talha ara'ayta ó wá rí law anna qawman a'aru 'ariyatahum ahla tí àwọn ènìyàn kan tí wọ́n bá yá àwọn aráalé kan tí wọ́n yá wọn ní nǹkan àlò wọn kan fàtọ́lẹ̀bù àríyẹ́tà nígbà tí wọ́n yá wọn tán tí wọ́n lò tó bá tún wá padà tí wọ́n náwọn fẹ́ gba ẹni táwọn yá wọn aláhùn ayọ̀mùnà òhùhù ǹjẹ́ àwọn yẹn lẹ́tọ̀ọ́ láti sọ pé àwọn ò ní wọ́n kọ̀ fún wọn láti mọ́ dá nǹkan wọn padà bí kọ́ ọ lálá ọkọ ní ara o yorùbá ọkọ ni wọ́n ní ṣùgbọ́n wọ́n yá wọn ní wọ́n gbọ́dọ̀ dá padà fàkọ́lát fàtẹ́sí ọkọ mi o lórí ọ̀rọ̀ ọmọ rẹ náà o kọ́ọ̀lá fọ̀gọ́dìbà ojú ọkọ yí padà inú bí kí ló ń sọ fún makọ́l ọkọ ní tẹrẹkìtìní òfìmílẹ̀ hátà ìdá tàlọ́tọ́tù kìnnáyàtà ń lè jùmọ̀ títí tí mo fi fara kó lára rẹ̀ thumma akhbartini bibni ọ̀sẹ̀ wa ń fún mi ní ìrò nípa tó ṣẹlẹ̀ sọmọ mi lẹ́yìn ìgbà tí mo ti ṣe gbogbo jí n bá mọ̀ kí ni wù mí lérí tí wọ́n mọ̀ <laughs> o ti wá jẹ́ ìṣe owó kéré àṣé ìbànújẹ́ ń bẹ lára mi fàǹtọ́laka ọkùnrin yẹn ọba fò bíi ọba gba hata hata rasulullah sallallahu alaihi wasallam ọba kọlu sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam fàkbárahu bima kan ó bá fún anabi ní ro gbogbo tó ṣẹlẹ̀ pẹ̀lú àníyàn pé màá dẹ̀ lọ fẹjọ́ ẹ̀fọ́ anabi fàkọ́lá rasulillah sallallahu alayhi wa sallam barakallahu fi laylatikuma anabi ní kọ́lọ́ wọn fún alùbáríkà sí ní tó wáyé lóru wọn ní tó ṣẹlẹ̀ lóru láàrin ẹ̀yin méjèèjì wọn kọ́lọ́ wọn fún alùbáríkà sí. kọ́lá fahamẹ́lì obìnrin yẹn ní látara tó wáyé òun náà ọlọ́run bá ní odò yín ṣe mọ̀ pé tó bá yẹ pé ó ti sọ fọkùnrin ìjọ náà sẹ́yìn ó súnmọ́ kí nǹkan mọ́ wáyé ìjọ náà bẹ́ẹ̀ alẹ́ ẹjọ́ náà lọ́n fẹ́ fàṣẹ sí tí ọba sì ti wáyé ìjọ tó parí nù ẹni tó ṣẹlẹ̀ ìjọ obìnrin ẹni fà mọ́ bá lóyún. kọ́ọ̀lù wàkánù rasulillah sallallahu alayhi wa sallam fi safar wa hiya ma'ahu rasulillah sallallahu alayhi wa sallam idha atal madina idha atal madina min safarin la yatruquha turuqan fadanahu min al-Madina fadarabaha al-makhad obìnrin yìí ó bá lóyún qal afáwa Anas radiyallahu anhu tó gba àdéhìsì yìí wa ó ní wa kana rasulullah sallallahu alayhi wa sallam fi safar anabi wa ń bẹ lórí ìrìn àjò kan wa hiya ma'ahu obìnrin yìí náà sì kọ́wọ́ rìnrìn àjò pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ọkọ ẹ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o so ti yé ìjọba anabi rìn àjò ọkọ rẹ̀ Abu Talha òun náà wà ń bẹ̀ nínú wàkàrà rasulillah sallallahu alayhi wa sallam anabi jẹ́ ẹnìkan tó ṣe wípé ìdá atal madina min safarin tana bi ń tìrìn àjò kan bọ̀ tó bá fẹ́ wọ ìlú madina láyà tòrókò àtòrò kan kì í kàn jáwọ̀ lúbẹ̀ pé ànábì sábà ṣe bẹ́ẹ̀ táwọn ìbá ti fẹ́ wọnú ìlú yóò tètè ránṣẹ́ sí yóò ránṣẹ́ sáwọn aráalé pé mo ti fẹ́ wọlé o àsìkò táwa wà ń sìn ayé ti dìrọ̀rùn ọ̀ ń bọ̀ láti Ìbàdàn nígbà ó ti dé gbàrò òkè ó ti dé lára àmà àlékún àti wà ńlá àti ń súnmọ́ kúta o kí nìdí ànábì sọ rísìn ìyàwó lè máa ṣe kí ni o yóò lè múra alẹ̀ tó bá ti pa sọ ilé ìfín lóró yóò lè ti túnra sí pé baálé wa ti wọ́n ti ń súnmọ́ o and then kọ́ ọmọ bá tún fojú kó n tó ní láìkì bó ṣe ń ti rìn àjò dé eh, ìsásùn ọbẹ̀ ọba lórí tẹlifíṣàn kí ni gbogbo ilé ọbẹ̀ wọlé ẹ mọ́tẹ̀bẹ̀ ìgbẹ́ ọmọ yín wà ń bẹ̀ gbà á sẹ́wọ̀n pé ọkàn rẹ̀ ó tún fẹ́ padà síbi tó ti ń bọ̀ so lànàbì e fi já wọlé ànàbì ó ti sọ pé mo ti dé o kódà tánàbì bá wọnú lànàbì kọ́kọ́ lọ mọ́ṣáláṣí tó bá yẹ pé rìn àjò ló ti ń bọ̀ yóò lọ yẹn fìlà gbogbo ìgbà yẹn káwọn ará ló lè get fìlà sallallahu alaihi wasallam ẹ jẹ́ ká mú ẹ̀kọ́ yẹn lára ànábì sallallahu alaihi wasallam ayé ti wájú ọ̀run sìn fóònù ń bẹ tó mo ti dé ẹlẹ́mìíràn fẹ́ surprise ẹ̀ kí lọ́n sọ bí ọba yìí sọ ó lè rí ìrìkúrì nígbà ọjà wọlé ọba bá ọkùnrin kan bìnàbìnà kan ah kọ́ ọmọ kulẹ̀ máa rí nǹkan báyẹn ó pé ọ ọlọ́mọ sì yà wà lórí ṣekúṣe. ànábì sallallahu alaihi wa sallam láyà torúkọ àtorúkọ fàdánà omi nàìjíríà anabi kì í jáwọ̀ lù gíjà báwọn fàdánà omi nàìjíríà wọ́n bá súnmọ́ ìlú madina anabi àtìgbà àwọn tajọ rìnrìn àjò fàdọ̀rọ̀bà alimakadu wọ́n súnmọ́ madina báyìí oyún bá mú Ummu Sulaym oyún tó níwọ̀n sẹ́mi pé rìwáyà àtàkọ́kọ́ kò sọ gbogbo àwọn analysis ìrìn àjò bóyún ṣe riwaya ti muslim òun lọ sọ eléyìí nígbà tí oyún dé al-makhab òun náà ní kóyún ó mú obìnrin fàjá aha fàdọ̀rábà al-makhab fàtàbàsà àléhà àbútọ́lá àbútọ́lá ọkọ rẹ̀ bá ní tọ̀ o ní lè jẹ́ ntẹ̀lẹ́ tàlánà bímọ báyìí nísìn sẹ́wọ̀n pé ẹni tó yún ti mú yàwó ẹ̀ yọ mọ rábàbà pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó rẹ̀ gbogbo àwọn ìlú kó ti ṣe kí ni o wọ́n ti máa lọ ọba dúró ti ìyàwó ẹ̀ wà ń tọ́lá kọ Rasul sallallahu alaihi wasallam ànábì bá ń lọ wájú tiẹ̀ ànábì ò dúró ẹwẹ̀ kọ́ ànábì ò ẹ̀kọ́ ẹ̀sùn mẹ́yìn ànábì ń lọ kò lè dúró tóbìnrin olóbìnrin sallallahu alaihi wa alihi wasallam ìwọ rèé ò yìí ṣe dókítà yìí ṣe kankan ọlọ́mọ báyàwó yàgò sí gbẹ́rẹ́ sí dì ànábì sallallahu alaihi wasallam ànábì ló mọ́jú lẹ́mìí sallallahu alaihi wasallam ẹ̀mí ànábì eròrò kúrò síbẹ̀síbẹ̀ bóbìnrin ẹ ṣe pé oyún ti mu ẹni tó oyún ti ń rọbí kò sí ó lè síra lẹ̀ bánabi ṣe rí ànábì tẹsẹ̀ mọ́rin ànábì ọkọ ṣe ọkọ rẹ̀ dúró tì. àfọwọ́ anes ó yakulu abu tolha nígbà tó ti ń lọ ah, obìnrin jẹ́ mọ̀ kí máa kọ́kùnrin lágbà mo fẹ́ máa tẹ̀ lánàá ibi kàkiri ewu lílé tó tún dálẹ̀ báyìí. yakulu Abu Talha Abu Talha wa ni innaka la ta'lam ya Rabb onírè ọlọ́run ọba mi ìwọ náà mọ̀ wípé èmi o anna o yu'jibuni ntí máa ń wù mí pọ̀ an akhruja ma'a Rasulillah idha kharaja gbogbo wa táwọn ẹ ti jáde kí n sá máa tẹ̀lé káàkiri èyí tó wá ṣẹlẹ̀ yìí báyìí ní ìsìn anábì ló ti ń lọ wájú báyìí tí mi lè ráyè tẹ̀lé anábì sallallahu alaihi wasallam wa adkhula ma'ahu idha dakhala bára mi bá ti ń wọlé ti ń jáde mo fẹ́ máa tẹ̀lé ni wa qad iktabastu bima tara ń tó ṣẹlẹ̀ yìí ní ìsìn báyìí ó ti dèmí mọ́lẹ̀ báyìí ló fi jẹ́ wípé kò sí tí máa ń dèèyàn mọ́lẹ̀ jọ̀rọ̀ ìyàwó yẹn náà ẹ̀ mo fẹ́ máa jẹ́ ẹ má ti lọ ẹ gbèmí dọ́jà náà tá ń lọ bìkan ẹ jẹ́ kí n lọ ọ̀kadà ọ̀dà àwọn gbọ́dọ̀ ọkọ̀ gbà. bẹ́ẹ̀ bá ti lè fọ̀kadà ti ń gbé mi màá ti lọ màá lọ ọ̀kadà àwọn ọmọ tó ń fi etí etí ọlọ́mọ fún aláfọ́nú ìyàwó. so tíwọ náà bá fẹ́ kó ṣèkínní ọ̀dà o bàbá ìtúndé ibi tí wọ́n ti fẹ́ ra nǹkan lọ́jà ẹ̀yẹ ìtura ìwà tẹ́ra kẹjá mọ́ ẹ lọ́gbà ẹ níjẹ ná rántó gbọ ẹjẹ ná omi ẹ lẹbi yóò tún wéṣẹ táìmù ẹ ó ṣe sọ̀rọ̀ náà àbú tọ́lá òun náà sọ tọ́ ọlọ orí báyìí o àníyàn mi ni kí n máa tẹ̀lé ànábì káàkiri èyí tó ṣẹlẹ̀ yìí báyìí ó ti kọ́ dí mi o wọ́n ní ìyàwó rẹ̀ rọ̀bí lọ́wọ́ ọlọ́run la alikọ́ sọ̀rọ̀ pé bọ́ọ̀ bá dé alikọ́ nǹkan ọkàn rẹ̀ ò lé sí níbi ẹ̀ tí ń ṣe ẹ̀mí rẹ̀ lè wà ń bẹ̀ ṣùgbọ́n ọkàn rẹ ò ní ẹ̀mí rẹ wà ń bí alcohol ṣùgbọ́n ní tó bá ọ kì í sọ̀rọ̀ alcohol ní ọ̀rọ̀ rẹ bó o sì wà ní alcohol náà gbogbo ẹ̀mí ẹ̀ ńbẹ̀ ni ó wà òun ló fà á tó fi jẹ́ pé àáfàá wa Abu Talha ó ń bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sọ ọlọ́run pé tọ́ akọ́dí tabasitubi mà tààrọ̀ tọ́ ọlọ́run rí báyìí o nítorí dá mi dúró nìyẹn o. وهذا يدل على شفقة سلف هذه الأمة وإحسانهم ورفقهم بأزواجهم ìyẹn ń jẹ́ ká gbàgbọ́ yé pé àwọn sálàf wọ́n mọ̀ dáa pọ̀ sáwọn ìyàwó wọn wọ́n mọ̀ máa ń láàánú àwọn ìyàwó wọn lójú o kò fi ìyàwó ẹ̀ lẹ̀ ó dúró tí gbogbo àwọn èèyàn sì ti lọ. ẹgbẹ́ lómi ìjọ mi ò lébi tiẹ̀ kó bá mi ò ní táìmù kì í ṣe ìwà tó dáa torí pé oyún tí ń kún bẹ́ẹ̀nu rẹ̀ yẹn ìwọ náà ló fún o gbúdọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ o gbúdọ̀ kún lọ́wọ́ takuul Umu Sulaim ẹ wá wo obìnrin gidi nígbà tó gbọ́ bọ́kọ̀ sọ eléyìí ó ní ya Aba Talha eré ọkọ mi Abu Talha mà ájìdù lẹ́ẹ̀dì kún tó ájìdù bó ṣe mú mi lẹ́ẹ̀kan ó ti rẹ̀ ó ti ó ní ya Aba Talha mà ájìlú lẹ́dí kóńtò ájìlú kò tóbi dẹ̀ẹ̀kan mọ́ ó ti ti fi mí lẹ̀ intolic mà lọ fantolakna abatukó abatunrin lọ wàtọ̀rọ̀bà alimọ̀káàd ojú ti mú àtúnrìn díẹ̀ ó tún o hínà kọ́ dì mọ́ fàwálẹ̀dẹ́t ìgbà táwọn méjèèjì dé Madina báyìí táwọn Madina báyìí fàwálàdá ti wò láàmà àfi pọ́rọ́ lọ́ba bímọ bọ́n ti ń wọ Madina báyìí ọba bímọ fàkọ́ọ́lá tilẹ̀ omi Anasu náà sì wà ń bẹ̀ Anasu ní ìyá mi wá sọ fún mi pé ya Anas rẹ Anas láàyò rẹ̀ dé òhó ahadun má jẹ́ nìkan kan ó tí ì fún yìí ní nǹkan kan má wọn ó tí fi nǹkan kan sẹ́nu ọmọ yìí hatta tagduwa bihi ala rasulillah sallallahu alaihi wa sallam àyàfi kó kọ́kọ́ gbọ́mọ yẹn lọ sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run falamma asbaha ihtamaltuhu fantalaqtu bi ila rasulillah sallallahu alaihi wa sallam ìgbà tó bímọ yẹn bí ọwọ́ òru ni nígbà tí ilẹ̀ mọ́ fẹ́rẹ́fẹ́ báyìí bóun ṣe sáré tètè Anas ni mo sì gbé ọmọ yẹn mo gbé lọ sọ́dọ̀ anabi sallallahu alayhi wa alihi wasallam so eléyìí ni ìtọ́wáyé nípa hadithi àfáwà Anas bin Malik àti ọ̀nà tí Abdullahi tó jẹ́ ọmọ Abu Talha bó ṣe wáyé almuhim in tó jẹ́ kókó ẹ̀kọ́ yàtọ̀ sí gbogbo àwọn ẹ̀kọ́ mi tọrọ mọ́ òun náà ni wípé obìnrin yìí ṣe sùúrù ó ṣe ìfaradà ẹ wá agbọ́ nínú àdìsí pé èyàn ò ní ṣe sùúrù lórí nǹkan kan tó kàn kọ̀ àfi kọ́lọ́hún kó fi dáadáa rọ́pò fún yẹn ẹ wo sùúrù tóbìnrin yẹn ṣe ẹ wá wo tọ́lọ́hún padà fi rọ́pò fún ọlọ́hún wá padà fún ní ọmọ Abdullah ẹ wá wo tó padà wá jáde lára Abdullah ọ̀hún sòdí tó fi jẹ́ pé èyíkéyìí nínú òṣèṣe tá a bá bára wa tó bá dàbí ẹni pé kò tẹ́ wa lọ́rùn ó bà wá lẹ́mìí ẹ jẹ́ ká ṣe ṣùgbọ́n téèyàn bá ṣe sùúrù tó ń faraya ìfaraya ò ní kàdáwò yẹn kúrò mbẹ ó lè jẹ́ pé ní tí ó tún wá jẹ́ ó máa burú sí gan nìyẹn ṣùgbọ́n téèyàn bá ṣe sùúrù téèyàn bẹ ọlọ́run ọba ọlọ́run padà fi dáadáa yóò fi rọ́pò nǹkan tó jẹ́ bàmújẹ́ yẹn torí pé ọlọ́run ọba sọ pé inna ma'al usri yusra wa sallallahu ala nabiyil karim muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa man wala subhanaka allahumma wa bihamdika. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك